إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال وضع الله سبحانه وتعالى ورسوله ونبوى محمد صلى الله عليه وسلم يروا الغلو mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà òsì ọlọ́run àwọn ará lé sí àwọn ọ̀làgbà mo bẹ pẹ̀lẹ́ kíkọ̀ kan wá lọ́pẹ̀lú wa sí lọ́pẹ̀lú alájẹ́ta ti ṣe ọlọ́run ọba ń àwọn abẹ́rẹ́ ọba ńlá subhanahu wa ta'ala tó tẹ́wọ́ pẹ̀lú wa èyí tí ó kù fún wa nínú oṣù Ramadan kọ́lọ̀ ṣe ní rọrùn fún wa alájẹ́kan ṣoṣo ọlọ́wọ́dọ́ ńlá subhanahu wa ta'ala alájúwa Muhammad sallallahu alayhi wa sallam wani man sọ́mà Ramadan imanan واحتسابا غفر له ما تقدم من ذنبه alábìnrin ẹnikẹ́ni nínú àwa mùsùlùmí tí ó bá gba àwẹ̀ Ramadan nígbà láàrin wàṣìṣàbẹ̀n tó bá gbà lẹ́ni tí ó ní ìgbàgbọ́ láti lè fi jọ́sìn fún ọlọ́mọba wàṣìṣàbẹ̀n àbí tí ó gbà lẹ́ni tí ó ń ro kan ìrìn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ náà ti tù síwájú ọlọ́run ṣe dáríjì àwọn abẹ́lọ́run ládá yìí kọ́nà kó mọ́ fi dùn oníkàlùkù wa kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa aláàjẹ́ kan ṣe ṣe ọlọ́run ọba ìwọ tí wọ́n sí ìwé oṣù títí ẹ náà tó oòrùn tí ó ṣẹ́kù ó tún aṣọ kí wọ́n náà má ṣàfihàn kájọ bẹ̀rẹ̀ àwẹ̀ kọ́lọ̀kú gba ní ìjọsìn fún wa èyí tí a bá pàjẹ́ nínú oṣù náà kára sí láti dá padà lẹ́yìn oṣù rọ̀mọ́dọ́n àjọmá mùsùlùmí lọ́kùnrin wa sí lóbìnrin èyí tí a fi máa ṣẹra wa ní àǹfààní ní àsìkò yìí òun náà ni fagbọ́ ìlú àwòkọ́dùlù ayatul kursi ọlá àti ipò tí آية القرصي يوم ب لنو إسلام آية القرصي آية ك لما هو آية القرآن الكريم القرآن تدور الله بالله سبحانه وتعالى مفتتحة بالفاتحة ومفتتحة بالناس القرآن أذر بلو الحمد لله رب العالمين الرحمن الرحيم تيأكل سورة الفاتحة tí a bá sì wò á rí wípé sóra tí ó gbẹ̀yìn alukur'ani òun náà ni sóra tó náà òun àrùn gbogbo rọ́bì náà malikú náà ilahi náà àwọn sóra méjèèjì yìí ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n sì parí alukur'ani aya tó lùkùrù sí ó jẹ́ kan nínú àwọn aya sóra tó lè bákọ́rọ̀ sóra tó lè bákọ́rọ̀ òun náà ni eh, alukur'ani orí kejì quran chapter two ayatul kursi òun jẹ́ tọwọ́wọ́ ayatul bakara yóò máa jẹ́ bí 230 ayatul kursi òun bẹ ní 235 òun ní bẹ nínú alukurhan kẹrì lórí ẹ̀ aya yìí òun la fẹ́ ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀ aya tó ní kálukú wa tá a máa bí ẹni mọ́wó ni wọ́n ní kíyàn lójú ọrùn kó máa ká lòlò láti kàá bẹ́ẹ̀ ni wọ́n ti sọ fún yàn kí yàn ká ó máa gbé orí sídìí kó gbé òkè sísàlẹ̀ nínú àwọn tá a jẹ́ mùsùlùmí ó lè ẹ̀já sí pé jàmá níbi tí àwa mùsùlùmí tọ̀pọ̀lọpọ̀ wa náà tá a ti ṣàfẹ́kù ẹ̀kọ́ ẹ̀sìn wa dé a níkà fún láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn gbogbo wa láti di àpá táwọn náà sì mọ̀ pé àmọ́ kankan torí ẹ̀ yóò máa jẹ́ ìjọni lójú ìyá lẹ́nu kábí odidi bá lélé odidi bàbá àánà kúmọlá ẹ̀dá pẹ̀lú àwọn kára ayá tó lè kúrò sí ayá aláwùlá ìlàhà ìdáwó àlẹ́hàyí lè kọ̀ yìí bàbá wa ká jàmbá ni tí wọ́n máa ká inú sì máa rùn yàn bẹ́ẹ̀ náà ni ìyá lélé nígbà tí ẹ̀ tẹ̀lé bá tó ti ń tẹ̀kàkúkà kí ni àìsàn lọ́dọ̀ ìyá lélé kámátì wá sọ àwọn ọmọ ilé bẹ́ẹ̀ sì ni àyà kan tí gbogbo mùsùlùmí táà gbọ́dọ̀ mọ́mọ́ kà ní kódà kìí ṣe àyà tó dá sí pé tí wọ́n bá sí orí ọkàn mùsùlùmí tí ò gbọ́dọ̀ mọ́ sílẹ̀ tí wọ́n lè ká láìmọ́ wò ní òsíra láìmọ́ wò náà lùkùrán èyí tó yẹ ká há sígbà àyà ni torí pé ìlà àbọ̀lùmọ́mìnì irinṣẹ́ ni fún gbogbo mùmìnì ìgbà ìṣọ́ òní gbogbo mùmí ní gbogbo mùsùlùmí ẹ̀dàkùn rẹ̀ rí pé ṣíkan bá jẹ́ nǹkan irinṣẹ́ fún ni ní máa wà lára wọn gbogbo ìgbà ṣíkan bá jẹ́ nǹkan ọ̀ṣọ́ àìfilẹ̀ nígbà gbogbo torí ẹ̀ kìí ṣe áyà tá a gbọ́dọ̀ mọ́ àṣọ torí ìdílé yìí ìwọ́n tó bá ti ha kó gbìyànjú láti mọ̀ láti ha wọ́n bá lé ilé kò ha ìyálé ilé náà wọ́n náà gbọ́dọ̀ ha táwọn ti wá sọ àwọn ọmọ tọ́lọ́ ń dojú wa jẹ̀máà àwọn kankan bẹ́lẹ̀ kùránì tó dá sí pé wọn gbọ́dọ̀ bí ọ kó máa kò fóló kò pín ilé kò tọ́ka wípé ó mọ tó wálé ayé wa ṣe ìtí tọ́ka sí òun náà ni pé o ò fi ọwọ́ tó yẹ kó fi mú ẹ̀sìn o ò fi mú ẹ̀sìn àwọn abẹ́ ìlọ́wọ́ rẹ pé atara kúlúwà láwọ̀ àti sátòlì ẹ̀kẹ́lá àmì mọ́ o mọ kúlúwà láwọ̀ àti jẹ̀mọ́ kì í ṣe sóra tó yẹ kó máa bẹ́ẹ̀ lọ́wọ́ mùsùlùmí tí ó lóun ò mọ̀ ni tí ó lóun ò lè kà lónìí قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد النبي صلى الله عليه وسلم قل هو الله أحد تعدل كل القرآن قل هو الله أحد تاريخه tàbádá alukùránì القران mẹ́ta níbàmú sí ẹ̀kọ́ níbàmú sí ìmọ̀ níbàmú sí ìdájọ́ olúwa máa ó kó ìdá kan nínú ìdá tó kìí ṣe nǹkan tí wọ́n gbà á wọ́n mọ̀ bí ìlọ́wọ́ mùsùlùmí tí ó lọ wọn ò mọ̀ ó tọ́ka ọwọ́ yẹpẹrẹ tẹ́ni náà fi mú ẹ̀sìn tó fi mú ẹ̀kọ́ ẹ̀sìn alihamdulilayi bó ṣe dá ọ̀pọ̀lọpọ̀ wa la mọ kúlúwọ̀ lọ́wọ́ àti wọ́n yẹ jíyàn lójú oorun àbá ọ̀yẹ ká kúlúwọ̀ lọ ẹ̀rí pé àyíká wà láwù ó lè fún aláwọ̀ ahad jama gbogbo eléyìí náà ó yẹ ká mójútó kì í ṣe kó lè fún olùhùwàláhù ahad aláhù samad lẹ́mìyẹ́lì wẹ̀lẹ́mìyúlẹ̀ wẹ̀lẹ́mìyẹ́kùnláhù kúfúwọ́n ahad. tó bẹ́ẹ̀ náà ni ayatul kursi ipò kan náà lọ́wọ́ àti kúlúwàláhù ni wọ́n bẹ̀ bẹ́ẹ̀ náà ni kúlù àwọn obìnrin ọ̀bẹ̀ falak bẹ́ẹ̀ náà ni kúlù àwọn obìnrin ọ̀bẹ̀ náà bẹ́ẹ̀ náà ni sóràtò fàtíyà tó jẹ́ umul kitab. wọ́n gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kíkó kásọ́ àpìpáfíà ọ̀pẹ́ kó máa ka kó máa tà gámúgámù kó máa wà mọ́wà mọ́wà mọ́bì mọ́ kó má rí ka dáadáa kò pọ́n ẹ lé gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí baálé ilé kò pọ́n ẹ lé gẹ́gẹ́ bí ìyálé ilé kò pọ́n ẹ lé gẹ́gẹ́ bí mùsùlùmí tó torí ìdí eléyìí kó ní kálukú wa ká múra sí ẹ̀sìn wa dáadáa torí ẹ̀ láti fẹ́ fún wa ní pàtàkì nígbà míì tí Yorùbá mọ iyì àti ọlá tó ń bẹ fún nǹkan ó ṣe é ṣe kí ẹ má dààmú kù a mọ pàtàkì owó òun la fi ń dààmú kù láti pàdé lè méjì jáde láti nǹkan bí aago mẹ́ta ìdájí àbágo mẹ́rin ìdájí kèé wọlé dèsì kí ló dé owó owó lọ ó tó wọlé gan yóò fẹ́ aago méjìlá ó mọ pàtàkì owó ni wọ́n lẹ́ni bá mọ iye olè ẹ máa jáwé lé e lórí kò sí yorùbá mọ pàtàkì nǹkan ó súnmọ́ kíyàn máa dààmú kó má láàmì láka kó má ṣe wàhálà lé e lórí àmọ́ tá a bá mọ pàtàkì rẹ̀ jẹ̀mọ́ tá a mọ̀ wúlò rẹ̀ tá a mọ látọ̀wà fún eléyìí mọ́ ọ̀rọ̀ lé lọ́rùn láti lè dààmú fún nǹkan yẹn ní kó lè bà lè jẹ́ títí wa torí ìdí eléyìí láti ṣá ẹ̀ṣá ìgbàgbọ́yé ọlá tó ń bẹ fún ayatul kursi tá a máa ń kà nígbà gbogbo ìtumọ̀ rẹ̀ àwọn ọlá tó ń bẹ fún ló la fi rẹ̀ sọ lẹ́ẹ̀kan sí ayatul kursi ayatul kursi aya kan ni min ayati al-qur'an al-karim nínú àwọn aya al-qur'an al-karim tá a máa bá nínú suratu al-baqara quran chapter two lẹ́tì bá ẹ bá ní aya two five five quran two by two five five ibi tẹ́tì bá nìyẹn. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní Allahu la ilaha illa hu al-hayy لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وفي كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية أنك تبالغ بقوانا لما نقول بني واحد ẹ aṣọ wa ìwọ tó bá mọ ó tọ́ka ọwọ́ yọ̀bọ́kẹ́ ọwọ́ ìjẹ̀mbẹ̀sẹ̀ tó fi mú ẹ̀sìn torí pé lẹ́nu gbàtà jí lónìí títí di àsìkò tá a wà yìí á ti kà sẹ́yìn bẹ́ẹ̀ ìwọ tó wà mọ̀ àdáṣe pé òmọ tó wúlò fún ọ nù ìwọ tó mọ òmọ tó wúlò fún ọ tó lẹ́nu gbàtà jí lónìí títí di àsìkò yìí á ti ká yàtọ̀ lọ́kọ̀ọ́ a ti gbọ́ tọ́lọ́wọ́ bá sọ nílẹ̀ a ti kà níbi tó wúlò fún wa jama aya ńlá ni aya yìí ayatul kursi aya ńlá ni bal hiya a'zam ayatul Qur'an kò sí aya tó tóbi tó ayatul kursi ní al-Qur'an al-Karim lára orí tọ́lọ̀ fi kí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam òun náà nìyẹn ọlọ́run ṣe ní ọ̀nà àgbà yìí pé ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ló lọ́lá láti fáti àdé nẹ́ẹ̀sì kò sí kan tó lọ lálẹ́ ọlọ́run tó wáá ṣe lọ́nà wípé kí ọ̀rọ̀ rẹ̀ kan tó lọ́lá jù kan lọ àtàfáàbòl fil ayatil Qur'an àwọn àyà kan wọ́n lọ́lá ju àyà kan lọ àwọn súrà kan wọ́n lọ́lá ju súrà kan lọ kò sí àyà kan tó lọ́lá kò sí súrà kan tó lọ́lá tábàlẹ́ fi ọlá ipò orílẹ̀ fún súrà fún àyà ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ìjẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọlá kan nù gbogbo àyà kọ̀ọ̀kan ló lọ́lá orídé alukur'an kẹrin ọlá ni tọ́lá sọ̀kalẹ̀ nínú oṣù ramadan ní ara ilé láti lọ kọ́dìrì ọlá ni ṣàrù ramadan ọlá ni ẹ̀rí oṣù ramadan ẹlẹ́bí ó délà fún alukur'an wọn náà bá sọ alukur'an kalẹ̀ nínú òru ilé láti lọ kọ́dìrì ní oṣù ramadan ó dá lè ní aṣọ bàbá yìí láti ní alùpùdà wà lùfùrùkọ́n ó máa jẹ́ ìmọ̀ náà gbogbo ìran nìyẹn kó sì máa jẹ́ àlàyé tí ó tún máa tọ́ka wa sí n tó mọ́ tí ó mọ̀ lé wa kúrò síbi tí ò mọ́ òdodo yóò mọ̀ pò wá sí á máa lé wa kúrò níbi irọ́ níbi ìbàjẹ́ so gbogbo àlùkùránì látòkè ó ní ọlá kò sí àyà kan tí ò lọ́lá kò sí súrà kan tí ò lọ́lá àmọ́ tá a bá fẹ́ fi ọlá ẹ̀ṣà rinlẹ̀ fún àyà kan fún súrà kan eléyìí ń bùkátà ẹ̀rí mi lọ́tọ̀ eléyìí wá ní òun ni òsì fún gbogbo súrà bẹ́ẹ̀ ni kò sí fún gbogbo àyà okànléní kúrà báyìí olólá báyìí ábẹ̀rẹ̀ pé kílẹ̀ rí rẹ̀ tó bá lálùkùránì ní ọlá ẹjọ́ bí ọ̀rọ̀ ọlọ́run alùkùránì ní ọlá ẹjọ́ bí ìwé ìmọ̀nà alùkùránì ní ọlá gẹ́gẹ́ bí ìwé òfin gẹ́gẹ́ bí ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìtọ̀nà gẹ́gẹ́ bí guide fún wọn láyé kò sẹ́ni tí ó jànú lé lórí àmọ́ bá mú àyà kan pàtó sóra kan pàtó tó wá ní sóra báyìí ó lọ́lá báyìí àyà báyìí lọ́lá báyìí ó mẹ́rin wa lórí ẹ̀ yẹn wípé a lè fi ọlá kan ẹ̀ṣà nílẹ̀ fún àyà kan àti súrà kan àti kárí tọ́ka so kí wá ṣe gbogbo àyà kùránì òun ló ní ọlá àtẹ̀ṣà bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo súrà kùránì òun ló ní ọlá àtẹ̀ṣà gbogbo súrà kùránì ìlú báyìí ìbẹ̀rẹ̀ ti mara àwọn àfọ́ ní dídí àmì àwọn ní aládàádálẹ̀ ní táwọn fẹ́ mọ́ra fi súrà ọlá kan nílẹ̀ fún súrà kan bẹ́ẹ̀ ni kò sẹ́rì fún bí àpẹẹrẹ sóràtù yásin kọ́lẹ̀bùlù kùrán ìgbà sọ pé sóràtù yásin ọkàn alùkùrán ni eléyìí lálàáfíà kò lẹ́rì tó lálàáfíà tó bá rí bẹ́ẹ̀ sóràtù yásin kìí ṣe ọkàn alùkùrán ìgbà sọ pé àtòlù kùrùsí ìdáwà káńsìlì wákìyà sóràtù rìsìkì àyà rìsìkì ni eléyìí lálàáfíà kò lálàáfíà ká súra àrísìkì ni tí máa ń pè sí ọ̀rọ̀ fún ni eléyìí ló lálàáfíà àìlálàáfíà yìí olóòlù ní ìgbáralé ní máa ń kà lọ́sẹ̀ọ̀sẹ̀ <laughs> jẹ̀mọ́ lára burú ìmọ̀ lo ọ̀rọ̀ tó lálàáfíà nìyẹn á sọ di tó jẹ́ òdodo bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣòdodo sotori ìdílé yìí gbogbo súra al nìkan ló ní ọ̀la ẹ̀ṣà ọ̀la gbogbogbò ni wọ́n ní. àmọ́ gbogbo ẹ̀kọ́ ló ní ọlá ẹ̀ṣà kìí dẹ̀ gbogbo ayélu Kùránì ló ní ọlá ẹ̀ṣà so nínú àwọn súrà tó ní ọlá àtẹ̀ṣà àmọ́ sọ Suratul Mulk àmọ́ sọ Suratul Fatiha àmọ́ sọ ahad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn àmọ́ nínú àwọn àyà tó lọ́lá náà kùránì kẹrí òun náà ni ayatul kursi torí pé ẹ̀rí wà fún dáadáa nínú buhari nínú muslim nínú nasayi nínú tirimidi nínú darumi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú muslim mama amadu bin hanbal rahimahullah ta'ala torí ẹ̀ lórí dájú pé bá a bá ti jìnà sí mímọ́ a máa rí àǹfààní àlékún tẹ́lẹ̀ mi ò lè ní látara ìjìnà sí mímọ́ rẹ̀ láti máa lára àwọn asrarul Qur'an àwọn secret ti bẹ náà Qur'an al-Karim lára ẹni ayatul kursi so ayatul kursi lẹ́yìn bá ti sọ fún wa aya lẹ́ni àwọn afọ àwọn ni adájọ́ kalimati ayatul kursi hamsuna kalima bá bá ka àwọn gbólóhùn wọ́ọ̀dù tó ń bẹ nínú rẹ̀ àádọ́ta ni fifty words olóńbẹ nínú ayatul kursi wàhádàdù dhurufiha. مئة وثمانون حرفا تابعك معك àwọn ara fi kọ̀ọ̀kan ara fi kọ̀ọ̀kan nínú ayatul kursi a máa rí wípé 180 letters oníbẹ̀mẹ̀ máa dé 180 letters ló bẹ nínú ayatul kursi àwọn kẹlìmẹ̀ rẹ̀ títí kẹlìmẹ̀ ni wọ́n ni wàsàwábù tìláwàtùwà kíyàn ká ká ká ká sí tìláwà rẹ̀ àárí ẹ̀rí àárí ládàá tó jẹ́ alfu wẹ̀sẹ̀mẹ̀ ní níyàtí hasanà àmàrí 1000 1800 ládá lágbàgbẹ̀ 1800 ládá yìí wípé alábíwá muhammad sallallahu alaihi wasallam wani makọ́ra harfan fi kitabillah ẹni bá ka harafi kan nínú tíra ọlọ́run fanawa aṣírò yóò gbà ẹ̀sán mẹ́wàá tó kàn ní ààrùn là ní hmm, mẹ́ta nù ẹni bá ka ara fi kan ẹ̀sán mẹ́wàá ni tó tó ta kan ẹ̀sán mẹ́wàá ni tó bá ka ara fi mẹ́ta náà kùránì ten times three ọgbọ̀n nìyẹn táàtì nìyẹn tó gbogbo ara fi tó ń bẹ nínú ayatul kursi tó bá multiply by ten yóò mọ̀ fún ẹ ní one thousand one thousand one one thousand eight hundred ládàá ló fún ẹ one thousand eight hundred letters òní òfin ẹ̀ àmì eight hundred ladder tó túmọ̀ sí by ten àti multiply ẹ̀ yóò fún wa ní dèdè ẹ̀sán. wọ́tá ṣùgbọ́n lo aláàṣírí túmọ̀ ní mustaqilla ayatul kursi taari ẹ̀ nìyí jama ó ní ẹ̀kọ́ mẹ́wàá sí kọ̀ọ̀kan sì dádúró ẹ̀kọ́ mẹ́wàá sí kọ̀ọ̀kan sì dádúró ló bẹ nínú ayatul kursi wọ́n ní bákan náà ayatul kursi yìí kullu jumlatin laha ma'nan azim ìkọ̀ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀wá tó bẹ nínú ayatul kursi jama mùsùlùmí ó ní ìtumọ̀ tó tóbi واشتملت هذه الآية المباركة على خمسة أسماء من أسماء الله الحسنى تبارك آية yìí àwọn orúkọ ọlọ́run márùn-ún ló ń bẹ̀mẹ̀ tó dìgbà tí orúkọ ọlọ́run márùn-ún yìí dankọ̀gbìn ni wọ́n kódà àwọn àfáàmì wọn pọ̀ ní usulul asma wa sifat àwọn orúkọ ọlọ́run pọ̀ tàbí ọlọ́run nìkan ló mọ iye òǹkà orúkọ rẹ̀ ẹnìkan lè sọ pé iye báyìí ni òǹkà orúkọ ọlọ́run ọlọ́run nìkan náà ló lè sọ àmọ́ dèédé tó fi mọ òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam kò ju ọgọ́rùn-ún lọ kò ju ọlọ́gọ́rùn-ún àbíká ní 99 lọ́lọ́ fi mọ̀ náà bí wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ̀mọ́ ṣẹ̀wárí ninety nine yìí bó ṣe pọ̀ tó yìí a lè dá sí márùn márùn tá a dá sí òun ni ìpìlẹ̀ tó bẹ nínú Ayatul Kursi nínú àwọn orúkọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ni Allahu orúkọ náà ni ẹlẹ́ẹ̀kejì alhayyu ọba àṣẹ̀mí Allahu ọba tí gbèsè tọ́sí lódodo tí ò tẹ́sẹ̀ lómi alhayyu ọba àṣẹ̀mí gbére tíṣẹ̀mí rò níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin alqayyum ọba tó dá dúró tí ò farasin kankan kò wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀rẹ̀ kankan lọ́dọ̀ àwọn tó ti lọ àbáwọn tó ṣẹ́kù àbáwọn tó ń bọ̀ wá òun ní àlùkàyè ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. bákan náà àlẹ́ àlẹ́yù àlẹ́ àlẹ́yù ọba tó ga tí ò sí tó ga tó ọlọ́run nǹkan mẹ́ta lọ́rọ̀ máa fi ga tí ò sí tó ga tó èyí làwọn afá máa ń pè ní olówó olùkọ́dà olówó sífà olówó olùkọ́dà olówó zan àwọn mẹ́ta insha Allah aṣàlàyé wọn nígbà bá débi níbi ọ̀wọ́ àlíyù làbí tàbá débẹ̀ jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú orúkọ ọlọ́run nínú ayatul kursi òun náà al-azim al-azim ọba tí ó tóbi tí ò sí tó tó ọlọ́run ní orúkọ ní ìròyìn kò sáfìjọ jẹ̀mọ́ so ṣe rí áyà yìí kò sí àyà kan nínú Al-Qur'an Al-Karim tẹ́rì tó wá kún àwọn orúkọ márààrún yìí tó wá kó sínú kò sí àfihàn kò sí lára ọlá tó wà fáyàtọ̀ kò sí nìyẹn kò sí àyà kan nínú Al-Qur'an tẹ́wàá rí tó wá kún àwọn orúkọ márààrún yìí tó kó dání tó kó sínú àfihàn kò sí suratul Fatiha òun ni Ummul Kitab òun ni ìyá Al-Qur'an jama bóyá tóbi tó táàgbọ́dọ̀ àwọn orúkọ ọlọ́run tó ń bẹ náà tó lè kò sí kò sí nínú sọ́ọ̀tù fàtíà àwọn míì bẹ àwọn míì sùn Allahu alhayi alqayyum bákan náà alaliyu alazim pé alaliyu bẹ nínú sọ́ọ̀tù fàtíà alqayyum bẹ́ẹ̀ ni alazim bẹ́ẹ̀ ni ẹ̀hẹ́n tí wọ́n ẹ̀ máa rí ẹgbẹ́ alhayi bó sí mẹ́ Allahu olóńbẹ nínú sọ́ọ̀tù fàtíà jàmá mùsùlùmí eléyìí ń dẹ́kun yìí wáyé pé سورة الفاتحة سورة اللامي قولي آه الإمام أبو الحداء ابن كثير رحمه الله تعالى وذكر أنه ما كيب رحمه الله تعالى هني هذه آية القرسي هني آية القرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ولا يحوده حفظه ولا عليه العزيز دقي هني آية ولا شأن نبي آه, آه، آية ما وقد صح الحديث عن النبي صلى الله عليه وسلم بأنها أفضل آية في كتاب الله ọ̀rọ̀ nílẹ̀ ó ti jẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ni kò sí àyà tó tóbi tó tó Ayatul Kursi ó láàfin gbọ́dọ̀ mọ́ mọ́ láàfin gbọ́dọ̀ mọ́ hà wọ́n gbọ́dọ̀ jí wa lójú orun kan ní káàkà àgbọ́dọ̀ pòpóló àgbọ́dọ̀ kálòlò jẹ́mọ́ ìtọ́ àwọn ọmọ àṣeyọrí wọn ò tí ì pé nígbà bá pàdé ọmọ wa àbẹ́nìkan pàdé ẹ̀ wọn ọ̀yà káyà tó lè kò sí kó mọ wá kọ dípò kó mọ kọrin kó mọ kankan míì jẹ̀mọ́ lára tó yẹ káwọn òbí káfí rí àwọn ọmọ nìyí mo rí ọmọ kan jọ̀kan kò lè dìde dé gbọ́mọdún mẹ́wàá báyìí lọ ó wá ń dá wákà sàlásù láàyè láàyè lẹ́la bó ṣe mú kan ló fi kan lẹ̀ bó ṣe parí kan ló tún bẹ̀rẹ̀ kan bó ṣe parí kan ló bẹ̀rẹ̀ kan mo wá pè é wọ́n á ní ọmọ dáadáa wá bí torí ètò nǹkan ètò ìdáwákà lọ́sùn lóṣù tààrẹ tó pọ̀ ah, onídàájọ́ òun kò mọ bá gba bóun lọ bí àṣàlásù òkè àdúrà wo làwọn ìgbè fún wa ló ní ká máa ṣe tá a bá ti fẹ́ sùn ó lóun ò mọ̀ abẹ́ẹ̀ni kan báwọn kò mọ tó kéré tánàbí fún wa èyí tá àgbàdo wàá fílẹ̀ fún wa òun làwọn èèyàn wá mọ̀ ní bàbàrà ọmọ mélòó lẹ́bi lónìí tó gbọ́mọ ká ayatollah lókùrú sí yìí tó mọ̀ ọmọ mélòó ọmọ mélòó bàbá mélòó bẹ lẹ́bi ìyá mélòó bẹ lẹ́bi àwọn ọ̀dọ́ mélòó lẹ́bi ìjà àtìgbọ́dọ̀ mọ́mọ́ ni ó yẹ pé owó nìyẹn bá ń wá ó ń bẹ ń bẹ àbí bó ṣe fọkànbalẹ̀ ó wà lórí ayatollah lókùrú sí bó ṣe ìṣẹ̀ ní àlàáfíà ó wà náírà kùrùsù sí kí ni kàtà àwọn àgbéga níbi iṣẹ́ àgbéga níbi àlámọ̀rí ayé ó wà náírà kùrùsù sí torí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú al-muslim imam ahmad bin hanbal àti nínú sahih muslim hadith ubay bin kab radiyallahu ta'ala anhu قال قال رسول الله صلى الله عليه وسلم أنا بي أبي بن كعب ولا أبي بن كعب nínú àwọn قراء ونبيري àwọn tó wá máa ka lùkùrá bí fanabi ní tábàbí ní tó ń bo ò bá sí láyé mọ́ àwọn tẹ́ ẹ̀kọ́ kúrá ní kíkà yín lọ́dọ̀ wọn òbó ìbúni káàdù kan ń bẹ nínú wọn a máa ń sùn ní abolimunzil aláàbíwọ̀n ní abalimunzil àtẹ́rìírí ayé ayé àti mi kìí tábí lọ máa ka àrùn mọ́ gbé mọ ayé àti mẹ́nu alukùránì tó ń ha tó ha ayé àti tóbi jù nínú kùránì tó ha ìjọ mọ́. قال قلت الله وني قال قلت الله لا إله إلا هو وني قال قلت الله ورسوله أعلم وفضل النبي صلى الله عليه وسلم آه نيمو نيمو olúwa wa allah ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ òun nìkan ló mọ̀. qal anabi sallallahu alayhi wa sallam wa ni qultu allahu la ilaha illa huwa alhayy alqayyum. Ànábì wa sọ fún pé àyà tó tóbi jù nínú Kùránì tó há òun náà ni Allahu la ilaha illa huwa al-hayyul qayyum Ayatul Kursi. Lọ́pọ̀lọpọ̀ ẹgbà wá lórí Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì máa ń pè é pẹ̀lú Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Sókè lọ́pọ̀lọpọ̀ ẹgbà wá Ànábì ń pè ní Ayatul Kursi. Àmọ́ ni ọ̀dọ̀ àwọn sàhábà wípé áátòlù kùrùsí yìí ni torí pé kùrùsí yìí ó wà nínú tí ọlọ́run ọba sọ nínú àyà yẹn káfí pé ní áátòlù kùrùsí yìí dáàtì rí lálẹ́ kùrùhánì níbi tí kùrùhánì níbi tí kùrùsí yìí ti wà ẹ̀yàtọ̀ sí àrùsì kùrùsí yìí lásán àyà yìí nìkan náà káfí pé ní àyà tú alùkùrùsí yìí wọ́n ní àtẹ́dìrí أي آية من كتاب الله معك أعظم قال قلت الله لا إله إلا هو الحي القيوم olóòwò tó bá nábì sallallahu alaihi wasallam pé òun náà ni ayatul kursi òun náà ni Allahu la ilaha illallah fadaraba fi sadri anábì wa fọwọ́ gbangbáyà waqal anábì ni wàláhi li yahlika al-ilm abal munzir ìwọ ìbúrú ìbúrú kan ah mo bẹ̀ lọ́hùn ọlọ́run rọ ìmọ̀ fún ọ ọlọ́run rọ ìmọ̀ fún ọ jama ó jẹ́ ẹ̀kọ́ anáwó rahimahullahu ta'ala ìṣesí ìṣẹ̀lẹ̀ yìí oníkọ́lá ulama ó ní àwọn àwọn àfá àwọn onímọ̀ wọn ni ilẹ̀ mọ̀tàmẹ́yẹ fẹ́ fi hàn tó kùsí lèkóòlì ààzọm ayati lima jama'at min usul al-asma wa sifat al-ilahiyya wal hadaniyya wal hayat wal ilmi wal mulku wal qudra wal irada wọn ni ayatul kursi ó jẹ́ aya tó ní ẹ̀ṣà ń ju gbogbo aya náà al-Qur'an lọ tó sì tóbi jùlọ torí pé àwọn ìpìlẹ̀ orúkọ ọlọ́run ọba àti àwọn ìpìlẹ̀ ìròyìn ọlọ́run tó tọ́ka lórí ìjọsìn fún ọlọ́run ìṣe ọlọ́run lọ́kan ṣoṣo ló tọ́ka wípé tá a bá ń sọ ìṣẹ̀mí ọlọ́run ló ní ìṣẹ̀mí ọmọ èdè ènìyàn kan ló ní tá a bá ń sọ mímọ̀ ọlọ́run ló ní tá a bá ń sọ ọlá ọlọ́run nìkan ló tá a bá ń sọ agbára àti èròǹgbà ọlọ́run nìkan ló ní gbogbo àwọn èrò yìí ní pípé jama tòtòrí ìdílé yìí a rí i pé ààyà yìí nínú ààyà tí ó tóbi nínú Al-Qur'an Karim ni laqad jama'at hadhihi al-aya khamsata asma' min asma' ilahi min asma' ilahi al-husna àwọn orúkọ ọlọ́run márùn-ún nínú àwọn orúkọ ọlọ́run tó lẹ́wà òun ni ààyà yìí ló kó sínú ẹgbẹ́ ìsọ fún ní Al-Aliyyu èwo tó ní Al-Azim àwọn orúkọ márùn-ún òun ló ń nínú nínú ayatul kursi bákan náà nínú ìròyìn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala gọ́rọ̀ fi ròyìn ara rẹ̀ òun náà al-arshu al-arshu arashi fọwọ́ azam min al-kursi arashi ọlọ́run ó tóbi ju kursi yìí lọ فسبحان الله رب العرش رب العرش عما يصفون من آية مين؟ الله نمي مفهوم والله وبا رب العرش ọba tó ní ara sí amáyàsífò kúrò níbi àwọn ìròyìn àbùkù tí àwọn ọmọ ènìyàn tó fi ń tì sọ́dọ̀ lọ nínú ẹ̀ ìsọpọ́lọ́ ọlọ́mọ nínú ẹ̀ ìsọpọ́lọ́ ọlọ́run ní mẹ́ta lọ́kan ọlọ́run mẹ́ta ló ń bẹ ìkan nínú mẹ́ta òun náà ní ọlọ́run ọlọ́run ẹ̀kọ́ ẹ̀ká fara lẹ́bí ilẹ̀ kan ọlú iná lẹ́hà fáàlì tó fẹ̀lẹ́ ẹ̀fẹ̀ wà máa ní ìlà òun ilẹ̀ ọlọ́run bákan ah, náà ni wọ́n ti di kèfèrí wọ́n èso nígbàgbọ́ òdodo ọlọ́dà kọ́ni kẹfàrà lẹ́yìn náà kọ́ọ́lù ilẹ̀ lọ́ra wà Ìsá bùnú Maryam ọlọ́run ní àwọn tí wọ́n sọ ipò wọn ọlọ́run òun ni Ìsá ọmọ Mary Jésù òun náà ni ọlọ́run à ah, ọlọ́run ní àwọn ẹni yẹn nìyí wọ́n ti di kèfèrí ọlọ́run ní ìlàkọ̀ni kẹfàrà lẹ́yìn náà kọ́ọ́lù ìnà Ìsá ìròyìn àbòbùjẹ́kù ìròyìn àìpélágbára àìpélọ́lá tọ́mọ ènìyàn fi ròyìn ọlọ́run ọlọ́run bá ní subhanallah rabbil arshi amma yasifun ní mọ́ fún wọn ọlọ́run ọba tí ò lábùkù lára ọba tó dáa sí òun ló ní àràṣí amma yasifun kúrò níbi àwọn ìròyìn àbùkù táwọn ọmọ ènìyàn fi máa ròyìn ọlọ́run idha kana al-kursi wasi'a as-samawati wal nínú ayatul kùrsì ọlọ́ọ̀ni wáṣíà kùrsì yìí àṣàmáwáàfì wàlẹ̀ àrùbí ọlọ́ọ̀ni ẹ̀rí kùrsì yìí òun a ó fẹ̀ já ó fẹ̀ ju sámà méjèèje àti ilẹ̀ méjèèje lọ. jama ó ju tí ọmọ ènìyàn tó lè forí lọ. wọ̀wọ̀ mọ́ọ̀dé olùkọ́dàmí lè rọ́bì jálálùhù bẹ́ẹ̀ sì ni kùrsì yìí ibi ìgbésẹ̀ lé ọlọ́run ni. ibi ìgbẹ́sẹ̀lé ọlọ́run islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé bọ́lọ́run bá ti ròyìn ara rẹ̀ pẹ̀lú tó jọ ti ń bẹ níròyìn ẹ̀dá ká má ṣe àpéjọ ká má ṣe àfiwé orúkọ ni. báwa náà ti máa mọ̀ pé nínú àwọn ẹ̀dá orúkọ papọ̀ tó ògiri létí ògiri lẹ́nu ọ gbogbo ní gbígbà wọlé àgbẹ̀nu ọ̀nà lé ẹnu ọ̀nà ẹnu ẹnu ṣé ẹnu ọ̀nà lé ó dàbí ẹnu ọ̀nà títí wá ní tó àlè fún náà ni apá náà ni yẹn ó àbí náà wọn ló àbí ó yà òkè ṣé ọwọ́ honda ọwọ́ mọ́tò ní dèédé ọwọ́ mọ́tò ọwọ́ tèèyàn ní dèédé tèèyàn kò jọra wọn a lè fi wọn wéra wọn tí ò báyìí tí ì rí èkúté rí nígbèsí ayé rẹ̀ sọ́mọ́ lórí nǹkan kan bẹ tọ́lọ̀ ń dá o tán pèsè èkúté ó sì lọ́wọ́ ó mọ̀ rò pé ọwọ́ bíi tiẹ̀ ìgbà ní o rí mọ́ àṣọwọ́ eré yìí ọwọ́ náà ni ọwọ́ títí ẹ nìyẹn báàgì tá à ń gbé kápá ó lọ́wọ́ ó lápá ọwọ́ báàgì níjà apá báàgì ní ó ti gé jẹ̀mọ̀ torí ẹ̀ bọ́lá bá ń fi nǹkan kan ròyìn ara ẹ̀ bíi ọwọ́ bíi ojú bíi ẹsẹ̀ jẹ̀mọ̀ àìsí wé tẹ̀dá kan nínú tọ́lọ̀wọ̀n ọba tó dá torí pé àmọ́tọ́lọ́hùn èèyàn lànà tẹ̀dá lànà ilé àwọn àfáàsùn náà wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí dáadáa torí ìdílé yìí tó máa ń sọ ètí ní ah, alukursi òun ni mọ́ọ̀dẹ̀rú alukọ̀dàmẹ́yì pàfọ̀ wọn náà ẹgẹ́ bí Abdullahi bin Abbas radiyallahu ta'ala ẹgẹ́ bó ti ṣàlàyé tàbá sọ bẹ́ẹ̀ tó yẹ pé ibi tọ́lọ̀ gbẹ́sẹ̀ lé náà pè ní kùrìsíyù tó wà ló wá fẹ́ sọ pẹ̀lú al-arsh subhanallah ló fẹ́ sọ pẹ̀lú arsh ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala torí ọlọ́run Allah subhanahu òun ló dáre lára tàwíìdù nìyẹn tàwíìdù ìfi ìṣẹ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo látara orúkọ ẹ̀ látara ìròyìn ẹ̀ jama kò sóńtọ̀ ohun tá a fi yí ọlọ́run kó dàda ìdíwà muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni wàá ṣe adùn anna muhammadan abduhu wa rasuluhu láti máa wínú wípé ajẹ́rìí pé muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ló sì jẹ́rú ọlọ́run tó wà gbọ́dọ̀ fi wí ọlọ́run òun láì fi fi ń lọ tó jẹ́ kankan nínú ẹ̀tọ́ ọlọ́run àìfi lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam àìkò orúkọ ẹ̀ fún ìrànlọ́wọ́ àìkò orúkọ ẹ̀ fún ìgbáralé àìkò orúkọ ẹ̀ fún ìdáàbòbò àìsàn pé kò sí tánàbí onímọ̀ nípa ẹ̀ kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá bánàbí ò bá tọ́ sẹ́lẹ̀ ẹ̀dá kun àfáwọn láwàgbé láàkún nípò ilé kò sí torí ẹ̀ nínú káàkọ̀ ní láti ẹ̀kọ́ sí ìlú pé àwọn tó jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́wọ́ nìkan ṣàǹgìlìtì olọ́lọ́run ìfọn nínú àgbẹ̀lẹ̀ kò sí ẹ̀tọ́ ti ẹ̀ nìkan táà gbọ́dọ̀ fi wé ẹlòmíì táà gbọ́dọ̀ fi fún ẹlòmíì nínú èèyàn bó ṣe rẹ̀ kíyàn kó kàtà tó kò sẹ́dá lè fún àfi Allah subhanahu wa ta'ala jama musulmi torí ẹ̀ òun ni Islam fi gbà wá ó ṣe wá lójú kòkòrò ká máa kà á nígbà gbogbo tó bá bẹ nínú ìṣòro ayatul kursi lára tó lè kà ní torí ẹ̀rọ mi sọ fún wa ẹjẹ́ gbìyànjú káhà wọn ní káhà orílẹ̀ alukurhani àti ìsìn wọn náà ṣáà ní kankan tó fi ṣe bodyguard tí wọn náà fi ṣe ìṣọ́ lára ẹni kúrú wọn lọ́wọ́ ahad lára ẹni kúrú àwọn tóbi rọ́bì falak lára ẹni kúrú àwọn tóbi rọ́bì nẹ́ẹ̀f lára ẹni sọ́ọ̀tù fàáfíà lára ẹni àtòlù kùrùsì eléyìí ò sì tó kankan jẹ mọ́. orí ló há sórí ẹ́ eh, tẹ́lẹ̀ bá wà ṣe báyìí ah wákà ní òun ẹ̀dá wákà ní ìyá wa kan wọ́n làwọn bọ̀ láti mọ́ta àwọn lọ ń lọ hajj ní ẹ̀ eh, plane wọn ó mí jìgìjìgì ó fẹ́ já ìyá sí ní kankuru sí yù ilé ayé lọ́wọ́ lọ́kọ́ sí wọ́n ọmọ nàìjíríà sọ́jọ́ bẹ̀rẹ̀ kú bọ̀ wálé àwọn bẹ̀rẹ̀ sí dábàkà wọ́n gbèrè dábàkà ní délé wọ́n gbèrè dábàkà ní délé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ pàlájà nígbà pílẹ̀dì ti fẹ́ tó ti fẹ́ dàwó pàtó sí kankan àwọn kan wọ̀nyí ló yẹ kí àwọn ọ̀pá kí wọ́n gbé sí ọkàn wa jẹ̀mọ́ a gbọ́dọ̀ ṣàfẹ́kù àwọn kan wọ̀nyí ká mọ́mọ́ wọn torí ẹ̀ nínú tá a máa ń ṣàkíyèsí dáadáa òun ni àwọn kan wọ̀nyí ọlá ni ìṣọ́ ni tó bá ṣàṣì tí kò sí yorùbá ń bẹ lára rẹ kò sí àṣàfihàn ni kò ní wọlé bulletproof ni bulletproof wọn ò ní kọ́ ọkọ́ sára o tọ́lẹ́ lẹ́gbẹ́ ògbọ́n kan yóò ó ní ìtàbẹ̀ lọ́yọ́ ẹ bá hàn ẹ bá hàn sára mi ẹ bá hàn ẹ bá ń tatú rárá o eléyìí ò sí lẹ́sìn Islam bó ṣe wulẹ̀ kó so arábìnrin kò sí a máa ń kà á láti fi dáàbò bo ara wa kúrò níbi ìjàgàn ṣètọ́ọ̀tì kúrò níbi kí ṣètọ́ni kó gbani mú kúrò níbi kí ṣètọ́ni kó ṣini lọ́nà kúrò níbi kí ṣètọ́ni kó múni lọ́rẹ̀ẹ́ ṣètọ́ni èèyàn ṣètọ́ni àlùjọ̀nú ọlọ́mọ ń sọ wa kúrò níbẹ̀ tàbá dunu mọ́ ayatul kursi. Abu Hurairah radiyallahu ta'ala anhu onígbà kana li rasulullah sallallahu alayhi wa sallam bishuddi zakati ramadan wọ́n yàrá sallallahu alayhi wa sallam tá a máa yàn nígbà Ramadan ni kó o máa gbà kó o sì máa kó síbi tí wọ́n máa ń kó sí tó túmọ̀ sí pé òun ló gbà òun ló sì máa sọ ó wá ní fàtà ni a sì fọ̀gá àlàyé àfọmìnà tó à ló ń bá rótàn òun lótàn bá wá ó wá bu ẹ̀kú wọ̀ ó bu nínú dèdè tí wọ́n ti gbé wá nínú jákà fàkọ́tùhù òun wá gbà lọ́wọ́ mi òfin kọ́ọ̀lù ó wá ní wọ́n tó wọ́n gbà mú wọ́n ń ta ìwọ̀ yìí èèyàn ní ẹ̀dà báyìí owó ìgbà pàtó òun gbámú eléyìí ó jọyọ̀ dáadáa ìròrí rẹ̀ ó dúdú gbogbo rẹ̀ ló dúdú ògbọ́tà ilé ìjóná kò jọyọ̀ kò gbàlùjọ́nú ó lọ́wọ́ bèrè pé èèyàn ní àbálùjọ́nú ó lálùjọ́nú lòun àjọ̀nú yẹn kí ló wá bí bó ni mo wá jalè ni mo wá dín nǹkan ni òun wá gbámú má tó òun wá gbámú òun wá ní wọ́n sọ fóun ìgbó wa bẹ́ẹ̀ fún ẹ ní kankan tó bá ti ń kà nǹkan ni ó dáàbò bò mí tí mo sì ní wá náà paul wọn ìdá àwọn ìkà ìlà fẹrọṣìk fàkàrà àyà tẹlẹ kùrùsì tó bá ti fẹ́ sùn máa ka àyà tẹlẹ kùrùsì tó bá ti fẹ́ sùn máa ka àyà tẹlẹ kùrùsì máa kà á ẹ dákùnrin tí ò mọ ẹlẹ́yìí ò lè ṣe máa kà ẹ tí ò mọ kà afẹ̀tẹ́lẹ̀ àpàlàpàlàfà àwọn nǹkan méjì yẹ ká mọ̀ àmọ́ wọn ni o daabo bo mi ti mo si wa naa mọ to ba ti fe sun maa ka aya tele to ba ti fe sun maa ka aya tele kurusi maa ka a e dakunrin mo lè ìlà ìwà alẹ́ kí wọ́n fi parí àyà yẹn tán onífa ìlẹ̀kà lẹ́yìn zánà àlékà nínú láì hápí wọlé ìkọ̀rọ̀bá ìlẹ̀kà ṣètọ́nù hàtà tó ṣe wọ́n ni tó bá ń ka ọlọ́run mọ̀ ṣọ ẹni gbogbo ìgbà ṣètọ́nù kò sì ní wá kò ní wá kó ìjàmbá o wọ́n sọ fún anábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ anábì náà ah, ẹni rí òpùrọ̀ ni o ní sọ́dọ̀ kọ̀ àdó òun náà wá kàdó ẹni òpùrọ̀ ni àmọ́ tó sọ yẹn òdodo rí olófin wà nínú súnmọ́ ìlú tá a bá fẹ́ sùn lára àdúrà tá a máa ṣe ká tó sùn kò ní ẹ̀mí yìí àwọn aláwọn alùsùnmọ́ èyí ṣàdúrà tá alùsùnmọ́ kan máa ń tàjọ lélẹ̀ láì ṣàdúrà àdúrà tó lẹ́sẹ̀lẹ̀ lálùsùnmọ́ èyí ṣe ẹ́ ǹtọ́ báàrí ọ̀kẹ́ mo ti fẹ́ sùn ẹ̀là mi o báàrí ọ̀kẹ́ wo alùsùnmọ́ èyí ṣe lẹ́yìn fún ẹ̀ṣẹ̀ lẹ́yìn onítọ̀ gbogbo ta ta lẹ́yìn ọlọ́ba pàlùbáríkì sí àtijọ́ sọ nìyẹn bá ti ń wọlé bá ti fẹ́ dùgúnlẹ̀ gbogbo àbẹ̀tẹ̀ àwọn gbogbo eléyìí ò níbi ká kùrùsí ayatollah kùrùsí tó bá kà á kọ́dà ìgbà wà ní gbogbo agbé tó bá kà á tó tutọ́ sí ọwọ́ kó o fa gbogbo oríkèéríkè ara rẹ̀ àṣàṣì kan ní kò ní ràn èdè kan wọn ò lè di ọ ẹni gbogbo idán yóò mọ padà ní lọ́nà fún wa nìyí ìjẹba mùsùlùmí ọ̀kan nù nínú ẹ̀ òun náà ní pé Ayatul Kursi a máa kà á lẹ́yìn irun wákàtí márààrún kọ̀ọ̀kan a máa kà á lẹ́yìn irun wákàtí kọ̀ lẹ́yìn wákàtí márààrún kọ̀ọ̀kan anábìrà Muhammad sallallahu alayhi wa sallam ó ní man qara Ayatul Kursi aqda kulli salatin lam yamna'hu min dukhulil jannati illa yamut aláìsílẹ̀ ní kẹ́ni tó máa ń ka Ayatul lẹ́yìn irun wákàtí márààrún kọ̀ọ̀kan ó ní kò sí tí ó ní kẹ́ni kó mọ́ wà lìjẹ́ náà àti àìsí ìkú rẹ̀ àìsí ìkú rẹ̀ òun ni torí pé wọ́n tó bá ń kà á tó mọ tún mẹ́ ó mọ̀ pé ò ní ṣẹbọ ò ní bọ́lá òun rogún ò ní kó ipa mi lẹ́yìn ọlọ́run àtẹ̀rẹ́ ẹgbẹ́ ẹlẹ́bí ìmọ̀ lóòótọ́ òun tó lè kà òun àmọ́ jẹ̀mọ́ wọ́n tó fi ń bọ́lá òun rogún ni ẹlẹ́bí yóò kọ́ yóò kọ́ síbi awọ yóò máa ṣe bí oúnjẹ bí pàró ó lè máa fi sí ikùn ẹ́ àbẹ́lẹ́bí tí ó kọ́ sí pépà wọ́n gbé kọ́ mọ́tò wọ́n gbé kọ́ lé gbogbo yẹn nìyí bí ò bá ti ẹ̀ jẹ́ bọ́ àìṣirú nǹkan báwò a máa ń dínà ìṣirú nǹkan báwò a máa ń ka òun náà ni torí ẹ inú tẹ́lẹ̀ rahimah Allahu ta'ala wọ́n ni máa tẹ̀ráṣù wa àfáàrà kún lè sọ láti ilẹ̀ nìfìyànà ó láti gbà tóun ti pàdé àdéṣọ ọ̀rọ̀ náà wípé kéèyàn máa ka ápẹ̀lú kùrọ̀sì yóò mú ìyàwó ìṣẹ́ náà ní gbogbo wákàtí márùn ó lóun ò kí ni wákàtí márùn kan kó mọ́ sàárì àfi tóun bá gbàgbé ó lóun ti kà áyàtọ̀lù kùrọ̀sì jàmá mùsùlùmí àáyà ńlá ni tó rẹ pé àmọ́ká nígbà gbogbo àmọ́ká dẹ̀mọ́ gbé abẹ nínú ìṣòro abẹ nínú ìdẹ̀kùn àmọ́ká ìyẹn bẹ lórí ìrìn àjò kò sí ìbò tó wà tó láǹfààní àti ká àtòlù kò sí kó kà bẹ́ẹ̀ ni àmọ́ká tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó dàbí nǹkan tó dá sí pé ó jẹ́ bí nǹkan tó níní lára bí àpẹẹrẹ ẹni àti kì san ẹni ojú bù jẹ kọ́nà kó ṣọwọ́ bẹ́ẹ̀ lára tá a lè ṣe nìyẹn orúkọ ọlọ́run náà la pè sí ọlọ́run náà ló ní òun ló ní ejò òun ló là kéèké ọlọ́run náà ló mú kúrò lára tá a máa ṣe òun nìyẹn jọmọ torí ẹ àwọn sálàm àwọn mùsùlùmí ẹni àná wọn ò yẹ wọn ò gbò láìpẹ́ àtọ̀rọ̀ kò sí ìlú wọn mú ní ọ̀kúnkúndùn ẹgbẹ́ bó wáyé láti ọ̀dọ̀ alìbùn àbí tọ́lìbùn rọ̀dí ọlọ́hùn tààrà àlù kò ní mọ̀ àárọ̀ áhàdẹ́n yá دخل في الإسلام ينام حتى يقرأ هذا آية الكرسي علي ني قلو ملكة جو الإسلام تجي لي لا تاي تجي لي ابني جو عسو لا يبقى هذا الكرسي الله أكبر أنا تقول سويري إذا ما علي بن أبي طالب رضي الله تعالى عنه خليفة إليك يعني ونون سويري لأنا من صحابة النبي صلى الله عليه وسلم وقولي بكنا عبد الله بن عباس رضي الله تعالى عنهما وقولي أشرف آية في القرآن آية الكرسي قولي آية لنا ناجز القرآن آية الكرسي قولي آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم دليل كان نعم. عن إنه عبيد بن عمير رحمه الله تعالى ابنه وتابعي قولي كان عبد الرحمن بن عوف قولي عبد الرحمن بن عوف كنت كنا صحابة النبي صلى الله عليه وسلم إذا دخل منزله ثم وليره قرع في زواياه زواياه آية الكرسي yóò ka àtọ̀lẹ̀ pọ̀ sí tó bá wọlé ẹ̀. Sílẹ̀ nígbà míì tí yàrá gbalé ẹlẹ́mí ò gbalé yóò gbalé tuntun àbí kó gbalé àlòkù. Àwọn afáà kan wà lọ bá àwọn afáà wọn kún náà kàlí wọ́n ní à lọ wá orí ìjàpá orí ìjàpá mẹ́rin wá ti wá rí kó wá fi kó fi sígun kọ̀ọ̀kan. Gbọ́dọ̀ yóò nídìí ẹ̀ تلو بامبو كاكورسيس الله لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا به يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من العلم إلى بما وفي كرسيه السماوات والأرض ولا يعوده إجرمه ولا عليه لعنه قلنا يا إمام مسلم تبعنا وقو سير بو لا في وقوره في كرسيه bẹ́ẹ̀ tó bá lọ lọ́nà ẹrù bá ń bọ̀ ọ́ máa kórí kò sí máa kórí ẹ̀ máa kórí ẹ̀ kó kórí ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìgbàgbọ́ nínú agbára ọlọ́run ìkápá ọlọ́run máa kórí ẹ̀ ẹ̀ má mùsùlùmí dára ká máa ṣe òun náà nìyẹn. abdullahi bin marwan rahimahullahu ta'ala nínú ọ̀tá àbìyí òun ni ó ní ilẹ̀ ọlọ́run àtàrà kẹlẹ́m ọlọ́run ọba ọlọ́run ṣa ẹ̀ṣà ọ̀rọ̀ rẹ̀ tó fi fún wa ní olùgbé alukuhani ọ̀tára alukur'an ọ̀rọ̀ ọlọ́run jẹ́ alukur'an lọ àmọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run alukur'an jẹ́ kan fàkítàrà ní ìhúsọ́fẹ̀ lọ́kọ̀rọ̀ wọ́n ní ọlọ́run wá ṣe ṣàṣọ́tò bákọ́rà nínú alukur'an wàkítàrà ní sórọ́tò bákọ́rà ayatul kursi ọlọ́run wájẹ́ kí a kursi yìí kó tóbi jù kó tóbi jù nínú nínú àwọn ayé àti bẹ́ẹ̀ alukur'an wọ́n wàkítàrà al-bilad wàkítàrà al-haram ọlọ́run ṣayé ilẹ̀ haram maka madina haram méjì ni haram maki haram madani ọlọ́run ṣà lẹ́ṣà ọlọ́run ló ṣe haram maki lẹ́ṣà anábì sallallahu alaihi wasallam ló ṣe haram madani ló ṣà lẹ́ṣà ìfẹ́ pè ní haram òun ni wọn orí ilẹ̀ kan sẹ́yìn òkè ń dẹ́dẹ́ àti ń pẹranko àti ń dẹ́dẹ́ nínú ẹ̀ tá a bá ń bẹ lórí ilẹ̀ yìí tí a bá lọ mọ́kà yóò rí àlá rẹ̀ bẹ́ẹ̀ ló bẹ ní madina tẹ̀wọ́n mùsùlùmí صلي، صلي قولي بكنا وأنه اختار الحرم قلت اختار المسجد لأنه حرم ولو تواسع مسلحنا نيشا واختار المسجد فاختار فاختار موضع البيت لأنه مسلح لأنه مسلح حرم ولو تواسع بكلا تبني البيت يعني البيت العزيز كعبة جدا تمام ولو تواسع ليس كتب جو إنه مسلح nínú mọ́ṣáláṣí náà ṣe tóbi ju mọ́ta lọ ní mọ́ta nǹkan ó ṣe tóbi ju ilẹ̀ lọ ilẹ̀ ayé lọ sọ̀tọ́rí ìdílé yìí ó jẹ́ ẹ̀kọ́ fún wa ká pàtàkì ayatollah kò sí ká kọ́ àwọn ọmọ wa ká kọ́ àwọn ìyàwó wa káwa náà mọ̀ ọ́n jẹ̀mọ́ a máa fi ṣe ìṣọ́ kúrò níbi ṣàìtọ́ọ̀n torí pé gbogbo ọmọ ènìyàn ọmọ ènìyàn máa ń fẹ́ káwọn rí dáàbòbò ọmọ ènìyàn burú lòótọ́ àwọn lábàfin bẹ tí wọ́n lu abẹ́gùn àwọn lára ti mẹ kí wọ́n lo nǹkan míì ààrẹ ìmọ̀ràn sọ́tọ́ ṣùgbọ́n tá a bá ti sáàdì ọlọ́run ọlọ́run tá a sáàdì yóò dáàbò bò wá ilé ìlú mélòó bí ìṣe ògùn ògùn abẹ́nú gbọ̀ngbọ̀ ẹlẹ́bí ó sì gẹ́rẹ́ tó bá bẹ́ wúlẹ̀ báyìí ó ti ṣìlẹ̀ pé alóòwò aṣọ náà rí ó sì sọwọ́ ó sì sapá ó sì sọrùn ó sì sọrí kiri kiri kiri kiri kiri kiri kiri ara ilé wá ilé ìsìn ní igbe kúrí igbe kù kò sórí kẹkẹ ẹlòmíì yóò gbé oògùn kọ́ a nítorí àwọn olè nígbà olè bá wọlé oògùn gan yóò kọ̀kọ́ já ẹlòmíì òforí yóò yóò wá látàkùn ẹ̀rú sì máa bà á kí ló bẹ̀rẹ̀ ẹrù ó gbọ́n dànù ni kò sí kankan tó ṣe fún ọ tọ́jú bá ti ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ka ayatul kursi nínú tó lè kanu tó lè ka suratul fatiha àwọn sọ̀hábà ni tó wà lọ́la àlẹ́yìn wọ́n rí ìdàdújọ́ kan wọ́n wá dé ìlú kan ìlú ni àwọn oníṣẹ̀ṣe ló wà nílùú wọ́n ṣe mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe ọba àlú yẹn nìyí akéèké wá sán ẹnìmọ́sẹ̀ṣe àwọn ọmọ ń pé àwọn ọmọ orúkọ sí kìnìkà ń jẹ́ kìnìkà ni gbogbo tí wọ́n mọ̀ ni wọ́n ṣe ọmọ yìí ò rí wòsàn. èdè àsìkò yẹn àwọn sàábà sì ti wá sọ́dọ̀ wọn pé ẹgbà wá lálejò wọn láwọn ọgbà yín lálejò kẹ wá pààrọ̀ ẹṣin wa àgbà yín lálejò ẹwọ́n lọ. àṣàbí wá fèlú yẹn lẹ̀ lẹ́yìn ìgbà nìlà kékeré wá san ọmọ ọba wọ́n wá gbìyànjú gbìyànjú gbìyànjú kò sọ́nà àbáyọ ìkan wá ronú pé ah, àwọn tó wá táàgbàláyé ẹjá lọ bá òun sì ṣe kí wọ́n ní ìwòsàn fún ẹ má lọ pè wọn lọ́nà bá dé ọ̀nà ṣe pé ẹ a ní ẹgbàá wàhálà lè fi ẹgbàá wàhálà lè ṣe problem pẹ̀lú òògùn ọlọ́run àbá ìwòsàn àmọ́ àánú gba odidi ẹran á gba ogójì ẹran ewúrẹ́ ewúrẹ́ ogójì la gbà lọ́wọ́ yìí àwọn sábẹ́ wá ka sóràtò lè fà á fi yá nìkan òun wọn kà á wọ́n kà báyìí ọmọ sì lálàáfíà lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wọ́n gbà ogójì ọ̀rẹ́ tí wọ́n gbà wọ́n gbèrè mọ̀dínà àwọn tó bá náà lè gbé sọ̀rọ̀ máa sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí ló bẹ̀rẹ̀ alábìnrin à bó lẹ́yìn náà bó tó ti fàá sí àmọ́ ṣiṣẹ́ ìgbàmọ́ àdájọ́kà kú sẹ́ẹ̀rì nígbà sí kí ni súnà kẹkẹrẹ rí yànà àdájọ́ ìgbà tó ṣe wọlé alábìtọ̀ ẹran tẹ́ gbà ẹ̀fí mi náà bẹ̀wò àbúrú bẹ́ẹ̀ ní kí dókítà gbogbo wò àsanwó kò sáàbùrú bẹ̀ kí dókítà gbowó sáàbùrú bẹ̀ iṣẹ́ dókítà ni wọ́n ṣe iṣẹ́ tó rúkìá gangan náà jókòó tó lọ́wọ́ àfáà ó fi sọ yí pé àwọn onímọ̀ ulama wọ́n á ní yẹn iṣẹ́ rúkìá yẹn fi jẹun táàmù aláǹgbó lọ́wọ́ àwọn èèyàn lórí ẹ̀ àmọ́ nígbà míì tá a bá fẹ́ fi kọ́ èèyàn kan lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ àti máa ń ṣe lélẹ́yìí kò sáàbùrú bẹ́ẹ̀ lórí ẹ̀ ẹwà níjà àǹfààní wọn ẹ̀dùn wá jẹ ẹ̀ra ẹ̀yìn náà wọn ni. sotori ẹ̀ ló dá sí pé irú àwọn nǹkan wọ̀nyí tá a bá mọ̀ tá a mọ̀ kò sí tá a bá kíláàsì ìsọ́pẹ̀lú pàṣíà àwọn sóra kéékèèké wù mí tá a bá mọ̀ jẹmọ́ ìgbà ìsọ́ ni oore ló jẹ́ fún wa tá a máa ń lò fún àwọn ọmọ nígbà míì ọmọ nìyí ọmọ lè jí lójú oorun tí ó pariwo tí ó mọ ké táà ní mọ̀dí táà ní mọ̀ sí ó lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mí náà bẹ́ẹ̀ gbọ́wọ́ lè lórí kó kàkùrọ̀ sí i àtẹni tó rẹ̀ ó fi lògùn náà kí ní yóò yí padà gbọ́wọ́ lé lórí kò ka kùrọ̀ sí ayá ti lọ kùrọ̀ sí tó bá kà ó ti súnmọ́ lọ bó kò sí tí ó ṣẹlẹ̀ àfi mímọ̀ sí ọlọ́run wàlẹ́ ayẹ̀wò dòró èdè ló bùkà ọlọ́run tó ń sọ sánmà méjèèjì tó ń sọ ilẹ̀ méjèèjì jẹ̀mọ́ àti wá sọ ìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ èèyàn ní ìwà ní olùbọ́lọ́run tó ọba wa ìṣá àlọ́ tó bá ti ní ọ̀la wa ìpele mẹ́wàá òun náà ni júmúlà mẹ́wàá òpó ìmọ̀ mẹ́wàá ló ń bẹ nínú ayatollah tosi olóògbé ọlọ́run ìṣá àlọ́ á ṣàlàyé fún wa ní ọ̀la abẹ́rẹ́ ọba Allah a yìí kọ́lọ̀ kí kó fi yìí bá nìyàn kó وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته